gbọ́ tí ẹ̀rọ ara ń ṣe kí ni tó ń bèèrè sọ. Apọ̀sù pọ̀ sọ wípé lọ́dọ̀ Ìbàdàn mo kàn ní kí mo fẹ́ ṣe lẹ́yìn àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run tó ti mo fẹ́ pé kí a ṣe bẹ́ẹ̀ ṣe lọ́sọ̀rọ̀ nìyẹn. sọ ní ten sọ gbà náì ojú jẹ ẹ̀tọ́ rẹ ó mọ ọmọ ìlú dáa rẹ nítorí mo fẹ́ tẹ Ọlọ́run lọ́rùn àyè ẹni. Look, So, anyway, nítorí kí làwọn ṣe ń bẹ. Spirit. yourself. Et Jesus You know, for correction, we are for holiday. For correction, valores que the same thing wa ọ̀rọ̀ tó ń gbọ́ ní church ẹ̀ ló máa gbọ́ nípa olú máa gbọ́ lẹ́kọ̀ọ́ olú máa gbọ́ nífẹ̀ẹ́ the same thing wa the same thing wa the same. tó bá lọ tọ́ọ̀tì àti tó ń jayọ́ olúwa ẹ̀rú kọ́kọ́ Bẹ́ẹ̀ ni o, ó lè rẹ̀ lẹ́yìn kan bá lé bí sí ká bá gba òun náà ó bá lò ní òun bá Torí kò wọlé dáadáa. Ebi wá ní dáhùn ló sí sọ́dọ̀ nípa ìdíjẹ́ ìkẹ́kọ̀ọ́ sí bí ìsìnkẹ́mẹ́. Bẹ́ẹ̀ni náà bá tẹ díẹ̀ ní ọlọ́run bá ní kí n gbà, bẹ́ẹ̀ bá ní kí n gbà, ní bíbí ìní àkọ́kọ́ máa wọ ilẹ̀ ilẹ̀ ààrẹ ìwọlẹ̀ ní ìdí sáà ìdí àti ìdí ìdàkẹ́sì àwọn wọlé ìdí èyí lẹ́yìn kan àfúgbò ìwé sì ó wọlé bẹ́ẹ̀ ló bá lọ sí ó wà wọ òun yìí sì pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lọ lọ́wọ́ ẹ̀rọ bá ti àtàtà máa ń sì tẹ̀lé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n kan ṣẹlẹ̀ wọ́n fẹ́ ṣe yẹsẹ̀. the authority fight for you. Wọ́n ní alákùnrin tó fi gba ìyàwó ẹ̀ tí pásítọ̀ wò. Ilé ìjọba.

kò sí tó kàwé kò sí tó òmòwé kò sí tó lówó kò sí pé lówó náà wọ́n máa lọ jẹ nílé àná wọn máa lọ sẹ́kìrì. nínú òkú olúmọ. gbàdé ẹ̀jọ́